يحيطه ضرر إلا أصبح ملوما والصبر عباد الله حفظ النفس على الخير وحقها عن الشر وقد أمر الله به وأثنى على كل من تحلى به قال الله تعالى يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون عباد الله وما أدراك الصبر ذكر أهل العلم رحمهم الله أن الصبر ثلاثة أنواع الأول الصبر على طاعة الله وذلك لأن الطاعة ثقيلة على النفس والبدن وفيها مشقة من الناحية المالية مثل الحج والزكاة والصدقة وغيرها أيضا الله سبحانه وتعالى ليس في أن هي síwájú àlàyé tàbá lọ ààyè ààbò lórí àlàyé nípa ọ̀nà tí ìtọ́ láti fi sọ̀rọ̀ ẹ̀mí láti fi ní ẹni fi ọba àlejòlá tí ẹ bá wà nípa àwọn tó kọ̀ orí síwájú ọ̀gbìn àti ìyá àbá. ní ọ̀nà yìí òun náà ní ìtàní máa ń pọ̀ fún ọ̀yà kó máa ń kọ́ sí ẹ̀ láti fi tó dáa lọ́ba àlejòlá nínú wa ní ká tó tó kankan òun náà ti ká tó wá gbà yẹn ní ẹ̀dùn òun náà ní wọn sì lórí kókò òun náà ní wọn sì lórí láti gbé èèyàn lọ sí èèyàn àti ìwọ̀n àti ìwọ̀n láti ọlọ́ọ̀bá ní wọn láti fún wa nípa ṣìkọ́ọ̀nù nínú sọ́ọ̀tù bàbá àyà wọn wọn náà ti sílẹ̀ ọ̀bàdàn wọn ní ìdáwọ̀ yà tó máa fà ṣá yóò wá fẹ́ wá ọ̀nà tó fi ara rẹ̀ kó bẹ́ẹ̀ kò wá ní ọ̀nà kàkà ju pé ayé òkúta ara wa ni máa nà yá rẹ̀ yóò máa wá sọ ohun tí òun nípa wá sọ máa nà wọ́n rárá ẹlòmí yóò yá kú rẹ̀ yóò ti máa wáyà wá lọ́nà rárá láti sọ lọ́jà rẹ̀ ẹlòmí yóò kú bí ìyàwó mẹ́ta mẹ́rin ọmọ ìyàwó mẹ́rin lọ ọmọ ìyàwó mẹ́wàá ọmọ ìyàwó ogún yóò wá wáyà wá lọ́nà rárá bí àwọn ọmọ ìyàwó mẹ́rin lọ onímọ̀

فإنه يأمر بالفحشاء والمنكر لذلك يوم قائلة العجل كما سمعت له والمنكر يوم قائلة كما سمعت له àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ akọkọ wa àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ wọn ti wọn náà wọlé gbà ìdájọ́ ìṣẹ̀lẹ̀ wọn báwọn ti tó wọn dé ìfowópamọ́ ènìyàn tó ní lẹ́yìn òun náà ti tó àti ìṣẹ̀lẹ̀ láti ṣe kólé wa ipe ti sáà ti ìdájọ́ ìṣọlọ ní àti òun náà báwọn láti rẹ gbogbo bá ti di ìjọba ìṣọlá àti ìṣọlá ìṣẹ̀lẹ̀ wọn ta ẹ nínú àwọn ọmọ tó kẹ́kọ̀ọ́ tí lè ta ni máa ń pààyàn láti ẹ̀ lé lórí tó fi ọmọ ṣe láti máa gbé ẹ̀ náà sí àwọn ọmọ àdìgbọ́lá òun náà ni àdìgbẹ́sẹ̀ owó wọn tó sá fún wa àdàlọ́sọ àdà àdà àdìgbà òun náà ti ọmọ tara òun náà ti ọmọ bínú òun náà ti ọmọ sùúrù lé gbogbo bọ́lá ọba tó tẹ̀lé sí ẹ̀ ìkànnì àmọ́ ìbẹ́ ti gbé ní ọkọ̀ máa ní sùúrù gbogbo tó bá tẹ̀lé sí ẹ̀ láàbùrú yìí ẹ̀ àbí ní ìkànnì ìtàn yóò dúró ní òwe kọ́mọ́ ní fún mi látara pé kí ni kọ́mọ́ bá wọ̀ nínú àwọn tí ó tó ṣe yé wọ́n bá wọ̀ nínú àwọn tí ó ṣe yé orí ńláńlá tí ọba àdìsọ́lá tó pèsè ẹ̀ka ìbáwọn nínú owó fún àjọ ìgbà ìyá rẹ̀ èyí sì sí òṣìṣẹ́ ọ̀rọ̀ létí tí wọ́n máa gbà ní ọmọ mi létí tí tí ọlẹ́ mi àbí ìjọba yóò parí wọ́n gbà tó bá gbà wọ́n máa gbó gbọ́ ni tó bá gbé ká wọ́n máa gbó báyìí yóò máa wá sọ sí ti ti ọlọ́mọ yìí tí kí wọ́n lọ́ọ́ wá tẹ̀lé lánàá rẹ̀ tó òbí wá ní ẹ̀sán oníṣòwò bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ tí wọ́n ló wá kọjá là pàtàkì tó ti ọdún ẹ̀kọ́ ní sùnmù ó wà kó ní lẹ́sẹ̀ ní sùnmù ó sọ àwọn àti ẹni tó padà wá jẹ mí níwájú àwọn ìfọwọ́jà ọ̀rọ̀ lẹ́nu ọ̀rọ̀ sọ́kà ní wọn dáadáa níwájú ọ̀rọ̀ ìjà kìí àbọ̀ ẹ sọ́kọ́ sọ́kà ní wọn dáadáa ẹ wá ní sínú tá a sọ yìí nínú àwọn wákàtí ìwà kan tó tóbi ní inú nínú àwọn ìwà alákọ̀ọ́lẹ́ ní ìwà kan ìwà tó tó tó tẹ́ ìwà tó tó ìwà tó láti ní gbogbo èèyàn kó ní tá a ní sùúrù yìí gbogbo ìtẹ̀lé yẹn tí mo bá ti sọ pé bẹ́ẹ̀ ìtẹ̀lé tí ò ní sí tí ò ní sí kálí bẹ́ẹ̀ ìtẹ̀lé tí ò ní sí ọlọ́ba àdéjọba bẹ́ẹ̀ ni nítorí pé pẹ̀lú sùúrù yìí òun náà lè dúró bí gbó tí ìwà ní sùúrù ẹ̀sùn bí gbó òbí gbó dédé pẹ̀lú sùúrù yìí òun náà lè dúró bí àti òòrì láyé àti wájú ọ̀gbìn àti ìyá àbá wà á sẹ́ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwa ní ẹ̀sìn tó wá ní sùn rárá wọ́n tẹ̀ ní òní sùn rárá nígbà ọ̀rọ̀ ọ̀dọ̀ wọn ní ẹ̀yìn dàda rẹ̀ kó tẹ̀ sáà ló lọ fún ní àárọ̀ ọ̀la ní ẹ̀yìn rẹ̀ pọ̀ yìí kó tẹ̀ ní sùn rárá ẹ̀yìn tó wà kó fáwọn rárá tọ̀wélé yìí èyí ó kà kú ọ̀dọ̀ àwọn èèyàn ló kà ẹ̀ ń tọ́wọ́ fún wa ní wàhálà ha àdìsàmù nígbà tó ti sùnmù òun náà ní àbùdá bí àtàkàyè òun náà ní káàtó ẹ̀mí wa mẹ́lẹ̀ ní dáadáa ní dáadáa bá wà káwá dé mẹ́lẹ̀ tó ti kú mẹ́ nígbà tí wàá fi ẹran mẹ́lẹ̀ ní ìlú mẹ́lẹ̀ tó ti fi náà lóko ní wàhálà ha àdìsàmù ní ìfún àtò ẹ̀mí mẹ́lẹ̀ kó o ní kí wọ́n àdé yàgò tàbí wàá fi ẹ̀ka àti ẹ̀ka ọ̀jẹ̀ ní ìdí èyí ó sún mẹ́lẹ̀ tó kú ní ti sùn sùn mú kàtà sí pé yóò fi ẹ̀mí yà kó dé ìmọ̀lẹ̀ lẹ́yìn tí dáadáa o ti fi ẹ̀mí ẹ̀mọ́lẹ̀ tó mọ̀ lóṣù tí kò lè yàgò níta tó ti sùn sùn tẹ́wálì ìwà sani tó lẹ́gbẹ́ àwọn ọmọ àwọn tààrà o pa wá láti ẹ̀ nínú àtúrà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọba àdéjọ́lá ó tún yí àwọn tó bá ní ìwà yìí lọ́wọ́ àwọn tó bá ní ìwà sùúrù lọ́wọ́ pẹ̀lú àwọn amáṣe pẹ̀lú gbogbo gẹ́gẹ́ bá tẹ̀lé fún wa ọba àdéjọ́lá yìí wá nínú àtúrà ọba ní ọba tó fẹ́ ayé wọn kẹ́kẹ́ ní àmọ́nù ó ní mo pẹ́ ẹni mi ní òdodo ẹ̀yin tẹ́ ní gbàgbọ́ ẹ̀yin tẹ́ ní ọba tó fẹ́ lágbọ́ ẹ̀yin tẹ́ ní gbàgbọ́ sáwọn òṣìṣẹ́ ẹ̀yin tẹ́ ní gbàgbọ́ ọ̀gá àti àgbọ̀ ẹ̀yin tẹ́ ní gbàgbọ́ àwọn tí àti ọba tó fẹ́ lágbàlẹ̀ lọ ẹ̀yin tẹ́ ní takádà lágbọ́ ìtòlóore ni àbí mo pè kò ní ẹsẹ̀ ta tó eléyìí ọba àdìsọ́lá ní pamọ́ látẹ̀rẹ̀ ìgbé ìyá máa ní sùúrù lórí ẹsẹ̀ ìdáhùn ní ìyá máa sílé yìí àti ẹ̀fọ́ ti sílé yìí káyọ̀ bá mi já ẹlòmíì fún ẹ̀fọ́ ti já ẹ̀fọ́ máa bá mi sílé bá ẹ̀fọ́ máa bá mi nínú àti ọkọ̀ wọn sùn káàdì wọ́tá alẹ́ náà. àlọ́ sùn káàdì wọ́tá alẹ́ àti máa bẹ ẹlòmíì náà ṣe pé bí bá ti lábẹ́já àyàmí wọn já ni àdéhùn náà yà. ọmọ bá ti sọ yóò mọ fi ẹrù ẹrù tètè yóò mọ fi sàdé òkúwa bóyá ìjọba ẹ bóyá ìjọba fi àjẹyẹ ni ẹ àlọ́ àlọ́ ìwọ́n máa gba ọkọ̀ àlùkù pé kí lájẹ ìwòlá sùn kí lájẹ gbogbo eléyìí ara àwọn àmọ́ níta yẹn wò yìí ẹ̀ ló sọ fún wa kó lọ́dọ̀ tó wà lọ́dọ̀ yìí àmọ́ níta yẹn wò yìí eléyà dáwò yìí láti ìpè ládàáwò abẹ́rẹ́ nǹkan tá a bá dáyà wò abẹ́rẹ́ wò wẹ́rẹ́ padà ní òkè yìí òkè méjì nínú pé nípa ti àdúgbò pé nǹkan yìí ọba tó dáwà ló fẹ́ sàdáwò wa ni òun ni wàlú tó wẹ̀ nínú táàbù máa fi sàdáwò bí àmọ́ fi ebi àmọ́ fi sàdáwò bí ìṣèjú máa parí ọ̀nà tó ti ṣe bí máa fi pààyàn ìgbà ń bẹ bẹ́ẹ̀ ṣe ṣe àwọn sùnmọ́ àwọn ọ̀dà aláàtàlẹ́ òkú wa ṣe bá jáde báyìí tó bá tó bì báyìí pé ilẹ̀ tó kó ti dáhùn ó sì tó bì láti wọn lè gbà bẹ́ẹ̀ ni àwọn bí bẹ olówó ìwé àwọn olóyè tó yẹ eléyìí ẹ̀ látara bíi látara dúkìá wa wàlẹ̀ àbùkù owó tí wọ́n ti náà wọ́n lára ẹ̀mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó súnmọ́ ẹ̀kọ́ fún ni bẹ́ẹ̀ tó ṣe fámìlì yẹn ni bẹ́ẹ̀ tó yẹ fẹ́ràn fẹ́ ni ìjọba àdìjọ́lá kó wá fi àdáwò púpọ̀ mi kàn àdúgbò fi àdáwò alẹ́ kàn ọmọ làlàáfíà gbogbo eléyìí nínú àdáwò tó bá àdìjọ́lá máa ti kọ́ alẹ́ wọ̀lọ́ sáà máa wọ́n ẹgbẹ́ náà ni wọ́n máa ń tẹ́wà wọ̀ ní gbìn tá a bá fi nǹkan gbogbo ìjà ìdàdà ìsọ̀rọ̀ gbàmí wà ní ah, ìjọba àgbàjọ́ lọ́dún púpọ̀ àgbàdo wọn ta lọ́dún ìjọba kan lọ́sí kọ́ ẹ̀ sábà yóò wọ lọ́sí gbogbo ilé àdáwò ìjọba ìjọba láwọn ti fún wa ní wọ́n ṣe lè sọ àwọn ènìyàn wọ́n wá ní àwọn tó bá jẹ́ oníṣòwò lọ fún ẹni lò láti àwọn tó bá ní sùn lórí gbogbo àwọn tó bá máa ti fún wa láti òòlù ẹ lọ fún wa ní òòlù lọ àwọn wọ̀nyí alẹ́sẹ̀ jẹ́ àwọn aláṣẹ mùsùlùmá ọ̀ọ́dún iná ìlà ìwọ̀n iná ìlà ìwọ̀n yóò àwọn tá a ní kẹ́ fún ní òòlù rí àwọn náà ní àwọn tó ṣe pé kí mùsùlùmá bá tẹ̀lé sí wọn. tọ́lá ìgbà wọn pàṣẹ wọn náà tí ó jáde lẹ́nu wọn náà pé nígbà lílá ìwọ nígbà ilé ìdè wọn yóò wù. Ipe àwọn náà bá ti wà ní ìta ni wá nígbà lílá wá ti wà ní ìdí àwọn alábẹ̀ kakọ̀ wà ní ìjọba ní òun lójú wa wọ́n nígbà ilé ìdè wọn yóò wù ọ̀dọ́ ẹ̀ náà láti padà sí. Wọ́n á dẹ́kun gbà náà tó bá ti wá a nílò mi ìta àgbà lọ àbí ká sá lọ ọ̀dọ́ ẹ̀ padà náà yìí. أقول ما تسمعونه وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين من كل ذنب إنه ولي ذلك والله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فيا عباد الله الصبر أنواع وما أنواع الصبر عباد الله ذكر أهل العلم رحمه الله أن الصبر ثلاثة أنواع الأول الصبر على طاعة الله وذلك لأن الطاعة ثقيلة على النفس والبدن وفيها مشقة من الناحية المالية مثل الحج والصلاة والصدقة وغيرها. النوع الثاني الصبر عن محارم الله وذلك بأن يحدث الإنسان نفسه عما حرم الله هدف الشيطان ومعصية ومعصية النفس الأمارة بالسوء وأحسن ما يحدث الإنسان نفسه عنه الشرك الشرك بالله ثم ما دون ذلك من العاصي الكبيرة والخطيره مثل الزنا والسرقة الحسن والغفة والنميمة والرشد في المعاملات وغيرها من أنواع المعاصي كثير. الثالث الصبر على أقدار الله المؤلمة لأن بعض أقدار الله على النفس ثقيلة معجمة تحتاج إلى الصبر والتجمل والشكر وعدم التصرف. أيها الله سبحانه وتعالى سلوك المنواصب لا تعرف. ó jẹ́ pé أمر الله àwọn ọmọ لا gbogbo ọ̀gá láti tí o bá a máa kára tí o bá a máa jápá máa ní tí o bá a máa sáré lókè sáré lọlẹ̀ tí o bá a máa ni sùúrù kó sì sì àwọn onímọ̀ tí a wá sùn máa wọ́n ta ara máa tán wọ́n ní sùúrù tá a sọ yìí ọ̀nà mẹ́ta òun náà ní sùúrù pínpín sùúrù alákọ̀ọ́kọ́ òun náà ní àkọ́mọ́ alábàá àdìyà òun náà ní pé lẹ́yìn tọ́lọ̀ pàmò àti ká máa ṣe ẹ máa ṣe ẹ máa ṣe lẹ́yìn ó gba sùúrù ó ní sùúrù ẹ máa fẹ́ràn ó gba sùúrù ẹ máa gba àwẹ̀ ẹ máa lọ́wọ́dì ẹ máa yọ gàgá ó gba wọn sáwọn yìí tó jẹ́ pé tẹ̀lé tẹ̀wọ́ sùn á lọ́wọ́ sàrà ó gba sùúrù nítorí pé táà pèlè tọ́ àyè tẹ̀lé tẹ̀lé tẹ̀wọ́ sùn lọ́wọ́ sàrà ìyẹn máa ń èèyàn máa ti ta ní lọ́wọ́ àtúntò ẹ̀tẹ̀lẹ̀ tàbá fún hàn lọ́wọ́ tá a lọ́wọ́ ẹni tó yóò wò sí pé a ah, lè máa lọ hajj lẹ́yìn oṣù lọ́la rẹ̀ oṣù ká yìí ah, àwọn yóò ti bẹ́ẹ̀ máa wọ́n ti tẹ̀sí yóò mi náà ní máa lọ hajj láàrin oṣù ká yìí ìdí ìdí ti tẹ̀sí yéèdì látara bẹ́ẹ̀ yóò wá wú lára rẹ̀ òní lè ní sùúrù kópa àtúntò ẹ̀jẹ̀ láti tẹ̀lé tàbá fún hàn lọ́wọ́ tá a lá àmọ́ wọn bá wọn yàn láti tẹ̀lé ta zàká ta yọ zàká ta yọ ẹ̀kọ́ àwọn aláìní fún wọn ní owó tí ọba àlejò láti mú yàn tó eléyìí a máa wo náà lára tó a eléyìí wá gba sùúrù tún láti ní ẹ̀rọ sòrò ẹni tó bá ní sùúrù ẹni tó ní sùúrù òun ní wọn ní òun lọ sí òun ẹni tó ní sùúrù òun náà ní ọjọ́ sàká ẹni tó ní sùúrù òun náà ní ọjọ́ háyì ẹni tó ní sùúrù òun náà ní ọjọ́ sàrà ọjọ́ sàrà báwọn yàn ọjọ́ sàrà báwọn yàn bí ẹ bá ní sùúrù yóò rọrùn fún yàn láti máa tẹ̀lé ìgbàgbọ́ sùn òun náà ní bẹ́ẹ̀ ìwọ́n ní sùúrù láti máa jẹ láti máa jẹ bí ìtọ́jú ọba àlejò aláfẹ́lẹ́ wọ̀ fún wa láwọn ọmọ ẹgbẹ́ ìdìbò nítorí pé àhẹ́lẹ́ yìí tó láti ní pé ẹ̀kọ́ jẹ ẹ̀fẹ́ mọ́lẹ̀ bí ẹran tá a bá fẹ́ kó dé ní táàgbé kalẹ̀ ní ẹ̀ àwọn ìjọba ìjọba agbọ̀dọ̀ wá kó ẹ̀mí wa ẹ̀mí tí máa ń pààyàn láti ra fún pé lọ́dún sílé lọ́dún sílé ẹni kan bẹ òun ipa rẹ̀ láti dáadáa láyé òun tó bá ní tó dáa òun yóò kọ́ láti kó lọ létí nínú ọba ti gbàgbé lábúrú òun náà yóò rọ létí ara ṣe lè mọ́ ni yóò máa rọ létí aburú kò sí ní rọ létí dáadáa kó bá lọ kó bá bá ní dáadáa gbà ọ̀dọ̀ wọn sùn láti wọ́n sàn án tó bá ti ọ̀gbìn ẹ̀sìn yá wọn ni ìtọ́wá tó sùn nínú pẹ̀lú àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ní ara ẹni mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni kó dé mùsùlùmí gbọ́dọ̀ bí ẹni rẹ mọ́lẹ̀ gbogbo ọ̀nà kó má ṣe kó jẹ lọ tó kó wá ṣe kí ìṣẹ́ òkè náà wọ́n máa lò dáadáa gbogbo bá ti wò ní òkò òdìbò délẹ̀ lẹ́yìn náà lọ́wọ́ ká àwọn nǹkan míì tó tún wá gbé sẹ́kọ̀ bí àwọn ìṣẹ́ aláàbí àwọn ìṣẹ́ kékeré mi hàn tó gẹ́gẹ́ bí àwọn ìṣìláìsì gẹ́gẹ́ bí olè ìdíjà gẹ́gẹ́ bí àbòsí táwọn àtòkòkò táwọn àpárọ̀ táwọn àtòkàtà ní ìbálòpọ̀ nígbà táwọn àtàjà gbogbo eléyìí nínú tí kò tún gbọdọ̀ jẹ́ ẹ̀mí ẹ̀ bálẹ̀ wọ́n gbọdọ̀ jẹ́ ẹ̀mí ẹ̀ bálẹ̀ má ṣe ìgbà ẹ̀mí náà wà ní má ṣe ní má ṣe àlè má parọ́ má ṣe ní dúkìá onídúkìá má náà yọ gbogbo eléyìí ìyá àtàlẹ́ nínú àtúwò ẹgbẹ́ àwọn tẹ́ ẹni tí wọ́n ní sùn àwọn ẹni tí wọ́n jalè fi wọn àwọn tí wọ́n ní sùn àwọn ẹni tí wọ́n ṣe ìgbà fi wọn àwọn tẹ́ tí wọ́n ní sùn àwọn ẹni tí wọ́n gbé láti jìnà sí ìgbàgbọ́ ọba àdìgbọ́lá oníṣẹ́ jìnà sí. ẹlẹ́ẹ̀kẹta nínú wọn dúró ní ẹ̀kọ́ wọn ní òun náà yàtọ̀ bá rẹ̀ àfihàn láyé mú ìrà òun náà ní kí wọ́n ní sùn lórí àmọ́lẹ́ ọlọ́sùn máa lọ́wọ́ dáadáa kádàrá rẹ̀ àlùkò ìrìnà ìdíje ìbò níyàlá ìbò táyàlá ìbò ìmọ̀yà. nígbà àkọ́lẹ̀ ọlọ́sùn máa lọ́wọ́ dáadáa lẹ́yìn ni ìkàtẹ tí òní ìfọ àtìlẹ lórí òun náà kò tó bá tó wa lọ́rùn ní ẹ̀ máa ń kọ́lé tí ń bímọ la tí ń bímọ tó lálàáfíà tó ra mọ́tò tó ń mú kẹ̀ yóò mọ ní wọn ní kádàrà mi ẹ̀ ní ẹ̀ tẹ̀lé ní kẹ̀tí wà sí mu ẹ̀ kò ní ìdí kẹ̀tí wà sí mu ó ti gba ilé ìmọ̀ tó tó ti kíni ó tẹ̀ lọ́rùn àwọn tó bá wá àwọn tó bá wá ní yóò wá ní kádàrà wọn àmọ́ ẹ wá ní ìtàgé yóò tẹ̀lé sí tòmìnira láti mọ̀ pé ẹ̀ ní àdìmọ́ àti ìfọ̀dà níbi tó bá dé oore lọ́pẹ́ ẹ̀mí tẹ́lẹ̀ náà oore náà lẹ́yìn máa fẹ́ ẹ̀mí òfin àkejì tí àkejì bá wá tẹ̀lé sí èmi tó wá gbà wípé àkọọ́lẹ̀ mi wọ́n tó máa kú fún alákàdá rà mí láti fi máa ẹ̀ wọ́n tó wáṣẹ́ wáṣẹ́ tó ṣẹ́ kádà rà wọ́n tó tó tó lè kádà rà tó wà á máa tó àwọn mọ́ papọ̀ mọ́ra wọn tó máa sàkárí bàtà ìyá àdúgbò tẹ̀lé àdúgbò tẹ̀lé rọrùn ó gbà pé Allah subhanahu wa ta'ala òun náà ní ọba ti ṣe gbogbo ẹ̀. à eléyìí ó wá lágbára gan nínú tí máa tẹ̀lé fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn láwùjọ ìyẹn pé kò sẹ́ni tó lè fọ́n mi eléyìí pé káwọn máa rí nǹkan tí ẹ̀mí wa ò fẹ́ káwọn máa rí nǹkan tí ẹ̀mí wa kọ̀ túláàsì ni a máa rí tò eléyìí túláàsì wá sí wa ká ní sùúrù ó gba sùúrù ó gba kéèyàn tó fẹ́ fà lọ́sùn àjọ ó sì gba kéèyàn gbọ́ máa èyí gbọ́dọ̀ máa sára nígbà tí ilé yìí wá tẹ̀lé níyà tó eléyìí wọn náà lẹ́lẹ̀ kẹta nínú ọ̀rọ̀ sùúrù pẹ̀lẹ́pẹ̀ tá a bá wà wọ́n sùúrù pátápátá táwọn ọmọ wọn ṣe sùúrù ṣe sùúrù yóò kó sáré kan nínú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tá a kà fún wa rẹ̀ ẹ̀yẹ́ mi sọ̀rọ̀ tó máa lọ sára máa fi máa sọ̀rọ̀ sùúrù yìí sùúrù táwọn akà sùúrù níwájú ọ̀wọ́ tó máa lọ sára tí ẹlòmí lẹ́yìn oṣù kan ẹlòmí lẹ́yìn wákàtí mélòó kan tí wọ́n ti bú sùúrù o ti wá já lókè já lọlẹ̀ tó wá ní kò sí kàtà náà wá ní sọ òní wá ní sùúrù báyìí sùúrù ta kọ̀kọ́. sùúrù ta sọ tí èyí ó balada lórí ẹ̀ òun náà ní bàtà ìjà fọlá ti wù ya òun náà ní ọmọ tó bá ní bàtà bá wò bá já ní òkè báyìí. àwọn tó ń bẹ̀ máa wá ní bàtà sọ́nà máa tó sọ́nà bá yọ máa bẹ́ẹ̀ ni irú eléyìí kò ní ní ládá gbọ́dọ̀ ọba àlejòlá. àyíká ní ìfọlá wa ló sọlá tó wà ní ìsọ̀rọ̀ ìfọlá ní ó wà ní ìsọ̀rọ̀ ìfọlá náà nínú àdínú hàlì òṣùwà ní ìsọ̀rọ̀ ìyàwó àwọn àmì pé arábìnrin kan àdínnípa arábìnrin yìí arábìnrin sunkún ní sàárè sàárè yẹn rẹ̀ lọ́dọ̀ fún mẹ́wàá rẹ̀ ní ní wọ́n tún wọ́n wá gba bá ń lọ rẹ̀ àdínnípa ní ìsọ̀rọ̀ ní bó o ti o ilé àti ọ̀hún tẹ̀lé jọ yìí. báyọ̀ ti tẹ̀lé mú ọ wà níbí oníwà ìnáka ilé ìka á ní ìfà ìnáka ìlà tó sọ ní mùsùlùmí sí ìbàdí. ó ní kó lọ́la mi dalé kó wọ́n ní mi nítorí pé irun tó tẹ̀lé sí i kó bá tẹ̀lé sí wọn ni ó máa kún mi sùn wọ́n lò ní kára kó sọ fún àlẹ́ sọ̀rọ̀ àwọn ẹ̀rọ sọ́lá àdúrà kó lọ́wọ́ rẹ̀ àdúrà lọ. báyọ̀ ti wá lọ àwọn ìwà lọ fún pé àná ọba múra wá lórí wà lẹ́yìn tó bá wà lọ́sẹ̀ láti á ọmọ pé wọ́n ní ọ̀dà òsì wá ti sáyẹ̀ sí láti ní sọ̀rọ̀ tí a ti wá tó fún àlẹ́ yà sọ ní owó ẹ̀dá fún ẹ̀dá fún ìgbà àlẹ́ mi ní káàkó ní sọ̀rọ̀ òun náà ní nígbà táyà ó bá dáyé ìlú tó sì ní sọ̀rọ̀ nígbà pé sọ̀rọ̀ nù pẹ̀lẹ́ ìkọjá nígbà tó wà ní sàlẹ̀ òkè kékeré ọmọ ọba ṣègbè sùúrù ó pọ̀ ẹ̀ ìṣẹ̀lẹ̀ ládàá tó wà ládàá tó pọ̀ ni gẹ́gẹ́ báwọn náà ti ṣe sùúrù lórí àdẹ́wò wọn yọ sọ̀rọ̀ wọn sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ rẹ bẹ́ẹ̀ náà nígbà tí ìṣẹ́ fún oníṣòwò òun náà ni pé ìyàwó òfin máa yẹ ti láyé láyé wọn wọn sùn yóò máa wà pẹ̀lú àwọn sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ rẹ ni ẹjọba ìṣọ̀rọ̀ sọ pé ìṣọ̀rọ̀ àná ní àwọn tí ní sùúrù yóò máa wà pẹ̀lú ọba àdìgbọ́lá ní gbogbo àti ẹ̀rọ tí wọ́n pẹ̀lú ọba subhanahu wa ta'ala bàbá yẹ fún mi sùn tani wà ń lọ́wọ́ tàbí rẹ̀ bẹ́ẹ̀ àti tani ò lówó ń lówó ti ìwé rẹ̀ ibẹ̀ tani bẹ́ẹ̀ mú sùúrù tí a bá fi sùúrù òun náà ni àlùmọ̀tò tí wọ́n tó wọ ọwọ́ àti ojú lójú ọ̀nà òdo ẹ̀tọ́ padà ọwọ́ àti ọlọ́kọ̀ọ́ wa nínú sọ́ọ̀tù bàbá ayé àwọn ọ̀nà àbíkẹ́mọ̀ olùwùlá ìka nínú sọ́láwá tó ń yọrọ̀ nínú ọ̀rọ̀ àgbẹ̀ wọ́n tó dáa ìka mú mi mọ̀ tẹ̀lé àwọn tó ń sùúrù àwọn tó ń tẹ̀lé bá tẹ̀lé sí wa ìfowó mi àti ìnà lílá ìwà ìnà ilé ìrọ̀jò ìjọba jẹ́ ẹ̀sán wa àwọn àti àlejò sọ́láwá tó ń yọrọ̀ bì àforíjì ọba abẹ fún wa bá ti rán àforíjì ọba abẹ fún wa tó lọ́wọ́ sọ ha lọ́wọ́ sàádá wọ̀rọ̀ àná àdìgẹ́ wọ́n máa wà nípa ọba àdìgọ́lá wọ́wọ́lá ìṣàwọn ọmọ ọ̀sẹ̀gbọ́n àwọn táwọn yìí àwọn nàlá àwọn àkàkùn náà àwọn tí wọ́n máa nà ẹ̀yọ́ sọ̀rọ̀ sọ ha lọ́wọ́ sàádá kí wọ́n á lóye làwá kó o níbi àbúrò náà kó o níbi ètè rẹ̀ láti ká ju káwọn tẹ́tà lọ́dọ̀ ọba ìjọba ní gbogbo ìgbà lọ pẹ̀lú pé káwọn wà tọ́ kó o lè di aburú ṣe pọ̀ nígbà tí gbàtí ìgbà bá tẹ̀lé tiwa. àbí bàbá bá rí pé ara tó fẹ́ máa wá àbí ọkàn wọn fẹ́ máa mì látara tó fẹ́ bá tẹ̀lé tiwa káwá ìtọ́ kó o lè di aburú ṣe pọ̀. káwá tẹ̀lé ọba ìjọba tó fi máa ń tọ́ ti bàbá káwọn sọ pé iná ilé ìwọ iná ilé ìwọ ìjọba ìyá máa sọ pé iná ìlà ìwà iná ilé ìjọba ìjọba gbogbo tó bá tẹ̀lé sí ẹ̀sìn ọba tẹ̀lé lọ́rùn ìyá sọ pé iná ìlà ìwà iná ilé ìjọba ìjọba tí ẹ bá ti wí eléyìí ìbànújẹ́ ti bá tẹ̀ tán ó ti sọ pé á eléyìí ò sílẹ̀ mú ẹlẹ́ kò sílẹ̀ mú ẹ láti kó o ráyè wọlé láti lè máa da ọmọ ẹ̀rú àti láti máa tẹ̀lé ìtàn bíi ìbákan gẹ́gẹ́ náà ni gẹ́gẹ́ bá mi sọ̀rọ̀ àwọn ayé òṣèlú báni ṣe máa wí tánàbí bá rí tánàbí wọ́n àti oṣù wa dúpẹ́ alábíyọ̀ ní alihamudulilayi aláàbò ìhàlì pé mo dúpẹ́ fún àwọn ọmọ àná wọn àlá lórí gbogbo títí bàbára mi tòun lẹ́yìn ọ̀nà tàdúntò táàrí bọ́ọ̀kọ̀ láti fi àwọn oṣù bọ́ọ̀lù nígbà tí ìjọba bá tẹ̀lé wa kí wọ́n ti wà lọ́rùn àbẹ̀ wọ́n ti hàn jọ padà wọ́n sàtọ́ àwọn fi àwọn oṣù bọ́ọ̀lù àti èdè rẹ̀ wọ́n sàtọ́ wá sí àwọn tí yóò máa ní sùúrù كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم انصر الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين اللهم ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا من لدنك رحمتك يا انت الوهاب ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك قوموا يا صلاتكم